إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي بمحمد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس الثامن عشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصيري ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا إنذار قريش وتحديهم لأبي طالب قال عقيل بن أبي طالب جاءت قريش إلى أبي طالب فقال إن ابن أخيك هذا قد, قد آذانا في نادينا ومسجدنا فانهوا عنا فقال يا عقيل انطلق فأتني بمحمد صلى الله عليه وآله وسلم فانطلقت إليه فاستخرجته من كبسي أي بيت صغير فجاء به في الظهيرة في شدة الحر فجعل يطلب الفيء يمشي فيه من شدة الحر الرحب ibi lọ ní ẹni níbi صحيح السيرة النبوية بين يديك eléyìí ni ẹ̀kọ́ eléjì ẹlẹ́ẹ̀kejìdínlógún níbi tí àwọn Quraysh tí wọ́n ti ń kí Abu Talib tí wọ́n ti ń kí ń lọ nípa ìdáàbòbò àníbà Muhammad sallallahu alaihi wasallam àti máa sọ kúrò ní ọwọ́ àwọn ọ̀tá àti máa fi dáadáa rọ́pò fanilá Muhammad sallallahu alaihi wasallam níbi ìmáàdó fanilá Muhammad sallallahu alaihi wasallam ìjọ kó gba Islam àbógbáńtà níbi ń sọ àbóníbìlì fún nínú ẹ̀ àmọ́ ó dó ti ni pé torí kó jẹ́ bí òun kò dẹ̀ ká ìwà jákujàku máa lọ́wọ́ eléyìí ọlọ́run sábà máa ṣe fáwọn níbi ọlọ́run ọba kọ́dà àwọn ìpìtì síwájú àníbà Muhammad sallallahu alaihi wasallam ń bẹ nínú táwọn kìfìlì sọ fún pé wàláwùlá ara àtúkà dára jàm náà tààrà tí ìbájọ pé àwọn wo fámílì ẹ̀ àwọn wo ẹbí ẹ̀ àbálẹ̀ ọlọ́kùnrin náà nínú àwọn tí wọ́n máa nígbà Muhammadu sallallahu alayhi wa sallam ní táìmù yìí tàníbí ń pépè nǹkan gbóná fẹ́lifẹ́ láàára àwọn kèfèrí torí pé wọ́n rí pé táwọn èèyàn bá gbọ́ ẹni yíye ó lè di ẹni tí wọ́n gbà fún tí wọ́n rẹ̀ fi ìlànà táwọn wà lórí rẹ̀ bó ṣe yọ pé ìlànà yìí àwọn náà máa rí wípé ìlànà tí kò bá láàká ìmútó ni ìyẹn ló fa lọ́pọ̀lọpọ̀ wọn fi ń gba Islam wọ́n wò pé àwọn tí ń ronúkúwàdà yìí báwo ni ò sí ní jẹ́ ìtúná àṣírí fáwọn báwọn ìlòmínà ṣe ń rò ni pé bídíà bídíà tẹ́ ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ìbáṣọ pé àmọ́ ẹgbẹ́ kò dáa àmọ́ kí èso ọ̀nà ìbẹ̀rẹ̀ kẹgbẹ́ ìgbà nìyẹn kò sí ẹni tí bá ń sọ òdodo àwọn Yorùbá sọ pé òdodo bí ìsọkúsọ ni máa ń rí ọ̀rọ̀ olè tó wá ń sọ yìí níta bàbá wa ṣe bákan náà ẹlòmíì kò ní fẹ́ kú níbi ìbàjẹ́ yóò mọ̀ wá sọ pé inna wajadna aba'ana ala ummatin wa inna ala atharihim muhtadun ibi ìlànà tá a bá bá bá yìí òun náà ìlànà táwa fi ń ṣe mọ̀nà òun náà ìlànà táwa ń tọ̀ àti bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí èdè kí ní ó tẹ̀ lódodo ìfẹ́nu bẹ̀m̀bẹ̀ yóò rí òdodo lódodo àmọ́ kò ní gbà ṣe àmọ́ ìpẹ́ni tí ó gbòdodo a fẹ́ dí àwọn ẹlòmínà lọ láti gbòdodo yẹn torí pé ìrọ́yìn ò ní níyì mà ara tí ń ṣe àwọn kékeré nìyẹn àwùtọ́ yìí òun sáà kọ̀dí àníbà Muhammad sallallahu alaihi wasallam ó dáàbòbò ọ̀rọ̀ àgbà yíká tí ọmọ ni àkílù fún abụtọọlụ tó jẹ́ ọmọ ìyá fún Ali ibn ó ní àwọn kùrẹ́ṣí wọ́n wájọ́ kan àwọn kùrẹ́ṣì ìran kùrẹ́ṣì wọ́n wá bá kí ni wọ́n sọ fún pé wọ́n ní inna ibna akika hadha qad wọ́n ní ọmọ ìyá rẹ̀ yìí ó ti kó sùtábà wa ní ibi àwọn gúrùpù wa àọ̀dọ̀ àwọn ẹ̀jọ́ wa àfẹ́ rídi nì sí mọ́ àwọn bí tá à ń rìn sí ó ti bà jẹ́ ńbẹ̀ ó ti ṣe wá sùtá wọ́n mọ̀ sí jídì náà kódà àwọn mọ́sálásí àwọn bí tá ti ń forí kanlẹ̀ kìí ṣe mẹ́sàájú títà àti forí kẹlẹ̀ fọ́lọ́run o ìjẹ́jú forí kẹlẹ̀ fún òsà ó ti síwáṣù tàmẹ̀ torí kíni torí gbólóhùn la ilaha illallah tànẹ́bí sọ fún ọ pé kúlù la ilaha illallah tuflihu ẹ sọ pé la ilaha illallah kẹ́ẹ̀dẹ̀ jèrè eléyìí làwọn kà fún pé àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó ń ṣe àwọn níṣùtà kí ló dé torí pé wọ́n mọ̀ ìtumọ̀ la ilaha illallah pé la ma'buda bihaqqin illa Allah kò sẹ́ni tá àwọn jọ́sìn fún lódodo mọ́ àfi Allah tó ó ti kọ̀ndẹ́m gbogbo tí ń jẹ́ òòṣà gbogbo tí wọ́n ń bọ àwọn tí ń pa níbi àwọn tí ń pegi àwọn tí ń perin àwọn tí ń bọ làbídùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yẹn kò sọ pé la ilaha illallah kò sẹ́ni tá a mọ̀ ní jọ́sìn fún olódodo àfi Allah eléyìí ni ó ti sọ pé àdébì ń ṣe àwọn ní ṣùtà kíjọ pé kò mọ́wà ṣíṣe kọ́ kíjọ pé kò lágbèkalẹ̀ lẹ́ni náà ẹlòmí ó kà á kún àwọn tí ń sọ̀rọ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀kọ́ a kà á kún pé wọn ò lẹ́kọ̀ọ́ sáwọn afá síbi jẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ àwọn afá nìyẹn tó ayé bá àwọn àgbàlagbà yìí ṣe mistake bó ṣe kí wọ́n sọ pọ̀ nìyẹn kò sọ́nà tí wọ́n lè gbà sọ alódodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa rí àwọn yóò tún máa káǹtì ẹ pé wọ́n rọ́ọ̀gùn náà ni nínú àwọn tí wọ́n kì í ṣe tá àti juwọ́lẹ̀ fódodo eléyìí mú wọn máa sọ pé àlébí ń ṣe àwọn oníṣùtá bí wọ́n ti sọ fún àbùtọ́ ìbùtán ó ní fanináàwò àìnà jíkú yà níbi wíkẹ́ ìsáwà ní ọmọ ìyọnu sí o kúrò kìí sí o sáwà sọ fún pípọ̀ gbọdọ̀ kó jáwọ́ mẹ́ kó má ṣe má fàkàl àbútọ́ọ̀lì ọwá ní pé kí wọ́n bóòlù ṣe fẹ́ àníbì òsí láàrin wọn àbútọ́ọ̀lì wọn sọ pé yàáfí ìtọ́lì pé fàtíìmù wípé lọ pa sànẹ́bì wa fàtí ní bí Muhammad sallallahu alayhi wa sallam ló bá mi pa níbi wa bó ṣe gbọ́ nìyẹn ọlọ́ba níbi ó ní fastakhrajtuhu min kaf ó ní òun yọ ànẹ́bì ní òun lọ mú jáde ní ibi ilé kékeré kan ó ní bó ṣe mú lọ nìyẹn ó ní ìgbà yẹn ọ̀sán ọ̀sán gánígání ni débi pé níbi ń torí pa bòjì rẹ̀ báyìí ó ní fàjá àìlẹ̀ àyàtọ̀ bòlìfà yẹ́mùsì fi ìníṣẹ́ tẹ̀tẹ̀lá níbi tí òun mú dé àwọn ibi tó bá ní bòjì tó ń ṣádò bẹ́ńbẹ̀ lànẹ́bí ń tọ̀ ó ń sọ táìmù tí nǹkan yẹn ṣẹlẹ̀ sanaga muhammad sallallahu alayhi wa sallam ti ọlọ́ba Abu Talib náà nígbà tó lọ bá wọn faqala aw qala Abu Talib inna bani anni haulahi qad za'amu ó ní ìrẹ́ ọmọ ọ̀nkù mi fẹ́ràn wọ̀nyí o ẹ̀ wọ́n lérò pé annaka tuzihun ìnàdíhìn pàmàgbìdẹ̀ wọ́n lérò pé òun sàwọn oníṣùta lọ́dọ̀ àwọn èèyàn wọn àbí níbi ibùjọsìn àwọn náà èdè kí a gbọ́ lábára rẹ̀ bí wọ́n ṣe pàpà náà ولما آتاهم قال أبو طالب إن بني عمك هؤلاء قد زعموا أنك تؤذيهم في ناديهم ومسجدهم فانتهي عن هداهم فحلق رسول الله صلى الله عليه وآله وسلم ببصره إلى السماء فقال أترون هذه الشمس قالوا نعم قال فما أنا بأقدر على أن أدع لكم ذلك على أن تشتعل منها شعلة فقال أبو طالب والله ما كذب ابن أخي فارجعوا وقد اشتد الضغط على الرسول صلى الله عليه وآله وسلم وأتباعه بعد فشل هذه المفاوضات نعم ó ní nígbà tí àníbà Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ bá wọn àwọn Quraysh wọ́n bẹ pẹ̀lú Abu Talib lẹ́yìn tó wá rípọ́tà nígbà Muhammad sallallahu alaihi wasallam fáwọn Quraysh fọ́wọ́n Abu Talib Abu Talib ó ní pé kí àkéyì kọlọ pé wá kópa níbi dé gbàtà níbi wọn ó ní àwọn yìí rò annaka tu'dhihim fi nadihim torípò òun mọ mẹ́tọ̀dù tá níbi fi gbọ́rọ̀ kalẹ̀ kìí ṣe táṣá kìí ṣe ti àìlẹ́kọ̀ọ́ wọ́n máa ti dé ní wọ́n lérò pé òun sí àwọn oníṣùtà lọ́dọ̀ àwọn èèyàn àwọn ni níbi gúrùpù ni níbi ibùjọsìn ni a fáńtẹ̀yì àní àbáhùn mọ́ sí wọ́n ní sùtámọ́ kí ànábì gbọ́yé lábala àwọn ilé ẹwù ìdè ìdè jọra wọn lénìí bóyá ààrẹ nìkan ń sọ̀rọ̀ nípa àti ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ àbí lórí ìgbàgbọ́ àbí lórí nǹkan táwọn bàbá wa ti ṣe síwájú bóyá àwọn àfáàtẹ̀ ti síwájú wa nílẹ̀ Yorùbá wọ́n sọ pé ń bú wọn ó dẹ̀ lè má jẹ́ gbólóhùn eku àwọn kìtà bàbá yẹn bá dé èyí tó bá nídi correction nínú tó dá nílé kí yẹn correct ẹ̀ àwọn òyìnbó tí wọ́n ń develop ayé tí wọ́n ń ṣe àwọn technologies oríṣiríṣi àwọn bàbá wọn wọn ò dúró lórí títà bàbá wọn fi wọ́n lé wọ́n tún ṣe àwọn bàbá wọn ṣe ó fi wá dáa sí i bẹ́ẹ̀ náà ni táwọn bàbá wọn ò bá ródòdó nípìnlẹ̀ àbójà rúmọ wọn lọ́wọ́ àbíọ́tà ti ṣe kan inú àlùbáríkà tọmọ máa ń ní òun náà ní pé kọ́mọ máa fi kí bàbá ẹ kù sí kó wá ṣàtúnṣe fún un àbá tó sọ pé pẹ̀lú ẹ̀kọ́ náà ni o àwọn bí ẹ̀sẹ̀ tó ṣe é sọ ọ́ tó wọ́n ni yàn ń ṣe àrífẹ́ sí wọn ni ẹwọ gbólóhùn tí wọ́n tó fà nígbà Muhammad sallallahu alayhi wa sallam wípé ó ń ṣe àwọn ní ṣùtá ìgbà tí ọ̀nkù àbúrò bàbá rẹ̀ kí lóhun ló wí ó ní fi ìṣe wọn ní sùtálẹ̀ àníbi náà wà gbọ́ yé sí pé kí ni wọ́n ń pè wọ́n sí o kóhun ó fi dá wàálẹ̀ kóhun mọ́ sí pèpè máa torí pé tí máa ń wu àwọn ẹni tí èdè ìgbàgbọ́ nínú àwọn kèfèrí àbí nínú àwọn oníbíjà tí ó bá rẹ́ni tí sòdodo bóò ni ó ṣe fi sílẹ̀ ni torí pé wọ́n gbà pé géènì àwọn onípín kó fi kíní ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni kò pè wọn tí wọ́n ti òdodo ní sọ nítorí yẹ káwọn ọmọ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá rẹ̀ ní kókó lọ́wọ́ fòdodo yẹn àwọn náà lódodo nítorí káwọn ọmọ tó kún lọ́wọ́ ní kókó òdodo yóò ṣe spread àmọ́ èso ní fòdodo sílẹ̀ afẹ́káwọn kan jà kí wọ́n lè bá a sórí burúkú nínú hikmet mẹ́bẹ̀ ni pé kẹsẹ̀ ẹni tí ń ṣe kíní yẹn náà lè bá tóbi láti tún fi lè ṣe àdánwò fóun náà pé sójú àbọ̀ hàn so tó bá padà ọ̀daràn àmọ́ tó bá dúró tì ọlọ́run padà rán lọ lókun ìgbà tó bá kó òdodo ni wá ń sọ ó ní fi ìmọ̀ ṣe wọ́n ní sùtálẹ̀ ó ní fàhálàkà nínú rìwáyà nípìlẹ̀ ó ní pé fàhálàkà rasulullah sallallahu alaihi wasallam bi basarihi ila sama sọ́lá níbi wa wo sánmà bó ti wo sánmà faqal atara'una hadhihi shams wọ́n ní ṣe rí òòrùn yìí òòrùn tó wà lókè ṣe rí sọ pé lóòrùn ni ọkẹ́ lè sọ pé àwọn fi lọ níṣẹ́ rúrùn tó wà lókè yìí níbẹ̀ ni wọ́n ní fama ánàbí àpòdàrọ̀ àdá àmì àdá lákùnrin rẹ̀ ní ilé fi dá wàhálẹ̀ fún yín ní ìlágbára rẹ̀ kí n fi ilẹ̀ fún yín ẹ̀ àǹtẹ̀ṣáìlú mínìhà ṣọ́ọ̀dẹ̀tẹ̀ wípé jẹ́ nínú wa lọ mú bí kí sọ pé jẹ́ lọ mú ẹ̀ta wàrà oòrùn kan wá látòkè ṣẹ́gun bá gbéṣẹ́ ẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ ṣé ládàlẹ́ wà ní àbẹ́gbèrà ẹni kọ́kọ́ lọ́rùn lẹ́bi dé sánmà bẹ́ẹ̀ lọ mú wa pé kò pọ́sibú kò easy nǹkan tí ọ̀rọ̀ ni amúrò mustahil kò lè ṣeé ṣe so ẹ̀yin náà ò lè ṣe tẹ́ ẹ ṣe lè ṣe ẹ̀rẹ́ lè ní òde fi kíní ìsílẹ̀ àníbi ṣe àpèjúwe fún wọn ẹ rí àbùtọ́ọ̀lì Allahu Akbar ẹ lọ́lọ́run fẹ́ fi hàn òdodo lọ́wọ́ faqala àbùtọ́ọ̀lì ni wallahi ma kadhaba ibn akhi ó ní mo folúwa mi bí mo fi búra ọmọ ìyá mi ò parọ́ tàbí sàníbà Muhammad sallallahu alaihi wasallam onífarujì ìhùn tó kọ̀ parọ́ ẹ máa lọ padà sílé hmm, ẹmọ pé táwọn Yorùbá náà bá fẹ́ kí ọmọ lọ́jọ́ mi ó ní ẹkílé wọ́n dágbére fún nìyẹn wọ́n bá dágbére fún akẹ́kọ̀ọ́ máa lọ lábalábẹ̀ yẹn hadithi kan bẹ tí ẹ sọ pé ìgbà wọn wá nígbọ́pọ̀lọpọ̀ àwọn àfóníṣírọ̀ mọ́ wá ní wípé ìgbà tí wọ́n dọ́dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam àti ẹ̀dọ́dọ̀ àbùtọ́lì tí wọ́n pa níbi dé àníbi sọ pé yàánù gbogbo ọkùn mi wallahi ìlàwọ́gbọ̀ ìṣẹ́ǹta fi yẹ ní ní wàlkọ́mọ̀rọ̀ fi yàtàrí ibi tó bá yẹ tó bá túrùn bá gbé sí ẹ̀gbẹ́ ọ̀tún mi wọ́n gbé òṣùpá sẹ́gbẹ́ òsì mi ibi kí n fi sílẹ̀ mi ò lè fi sílẹ̀ so ẹ̀gbà wa yẹn ò lálàáfíà kódà Sheikh wa Al-Albani nínú sílẹ̀ sáà tó bọ̀ ayé fa wọ́n gbọ́ afárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àwọn afá aládì a wọ́n dọ̀ afá hadith yẹn kódà wọ́n sọ pé wọ́n dọ̀ mí hadith yìí àwọn rọwátì tí wọ́n parẹ́ àti wọ́n pa wọ́n rẹ́ kò sí kò sí traces fáwọn rọwátì kan tó dẹ̀ tẹ̀lé ra wọn nti ọ̀gá náà àwọn tó jẹ́ ṣe yẹn náà eléyìí nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ mbẹ̀ òun náà ni pé bí ó bá ṣe lè fúnlẹ̀ mọ́ òdodo tó ó yẹ kéèyàn ó dúró ti òdodo ni tí òdodo bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òdodo máa ń nira fáwọn èèyàn láti lè gbá wọlé àmọ́ pé bóyá ọlọ́run ràn òdodo lọ́wọ́ gbogbo ẹni yóò tó wà lórí òdodo ẹni tó wà lórí kìtàbù wa súnà wà lórí òdodo dúró àbítú alalhaq wa an alalhaq orí òdodo lọ wà ẹ́ dúró bẹ́ẹ̀ wà láti sẹ́f yẹ̀mí náà wà ṣìmáàlì má ṣe wọ̀ tí má ṣe wò sí dúró lórí òdodo náà òun náà ní pé tí ẹ bá dúró lórí òdodo ọlọ́wà Allah subhanahu wa ta'ala yóò ràn yàn lọ́wọ́ lórí òdodo yẹn kí èèyàn má mìkan àmẹ́ni tó bá yẹ gẹ̀rẹ̀ òrèlé yìí hùn ní tó ń sọ fáwọn tí wọ́n wà lórí irọ́ tẹ́lẹ̀ ó ti bá òun náà nìyẹn ó dẹ̀ ti ṣẹlẹ̀ lórí òun náà nìyẹn kájẹ́ mọ̀ pé ìnẹ́lẹ̀ àpèbájá ìlú mọ̀tàkì dáadáa ju àtúbọ̀tán dáadáa tàwọn ẹni tó bá bẹ̀rù ọlọ́run bá ní kọ́lọ̀ bá kó fi àṣẹ náà náà. مما لقي النبي صلى الله عليه وآله وسلم وأصحابه بمكة حقا لقد لقي النبي صلى الله عليه وآله وسلم وأصحابه أشد الأذى من الكفار حتى أرادوا به صلى الله عليه وآله وسلم وأصحابه قتلا وصبروا فأثبت الله أقدامهم من صور ذلك قال عروة بن الزبير سألت ابن عمرو بن العاص أخبرني بأشد, بأشد شيء صنعه المشركون بالنبي صلى الله عليه وآله وسلم قال بين النبي صلى الله عليه وآله وسلم يصلي في حجر الكعبة إذ أقبل عقبة بن أبي معين فوضع ثوبه في عنقه فخنقه خنقا شديدا فأقبل أبو بكر رضي الله عنه حتى أخذ بمنكبه ودفعه عن النبي صلى الله عليه وآله وسلم قال أتقتلون رجلا أن يقول ربي الله سورة الغافر نعم nínú nǹkan tí àníbà Muhammad sallallahu alaihi wasallam táwọn sàhábà rẹ̀ tí wọ́n kù ní Maka nígbà tí dáwà yìí wà nípìnlẹ̀ yìí ò ní dáwà tí islamiyya ìta àníbà Muhammad sallallahu alaihi wasallam tó sàlàyé fún ara Maka yìí náà bẹ́ẹ̀ ni òdodo ni ìdíṣẹ́ ọlọ́wọ́n bá sallallahu alaihi wasallam ó pàdé àtòwọn àtàwọn sọ́hábà rẹ̀ wọ́n pàdé kìtà lọ́dọ̀ àwọn kòfàrà àwọn kèfèrí débi pé wọ́n gbà lérò láti pa nígbà Muhammad wọ́n gbà lérò láti pa àwọn sọ́hábà rẹ̀ àmọ́ náà wà lásán àtàlà fún wọn yọ gbogbo àwọn duhatul khayr ẹ duhatul haq tí wọ́n bẹ lórí òdodo tí wọ́n wà láyé lénìí tí wọ́n ń gbèrò sùtá pẹ̀lú wọn àbẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́lọ́bà dáàbò bo wọn papọ̀ àdẹ̀bẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́ bá dáàbò bo wọn kọ́ bá dáàbò bo ọmọlúwàbí wọn kọ́lọ́mọ jẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n rí bàjẹ́ fún wọn torí pé òdodo ni ọ̀tá òdodo máa ń kọ́ gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé síwájú náà bẹ́ẹ̀ wọ́n fẹ́ Muhammad wọ́n fẹ́ pa àwọn sọ́hábà rẹ̀ nítorí pé wọ́n gbé òdodo dání àdínẹ́bí àtàwọn sọ̀hábà wọ́n ti sùúrù fàásìbàtà lọ́wọ́ àkùdánà hàn ọlọ́run wá fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí òdodo yẹn allahumma sabbitina ala alhaq sabbit aqdamana ala alhaq kọlọ́ba kọjọ kó fẹsẹ̀ wa rinlẹ̀ lórí òdodo náà àwọn wọ̀nyí fẹsẹ̀ rinlẹ̀ wọ́n dúó wọ́n dúó tí òdodo yẹn pé sọ́ba ẹgbẹ́ kú náà ni ikú lóore ju ìyàkúyà lọ kéèyàn kú láyé lórí òdodo ọwọ́ ajẹ́ lẹ́nu kúkúrú ọ̀sán jẹ́ ẹni tó lo ìgbésí ayé rẹ̀ lẹ́nu gúngùn lọ tó padà wá lọ tán sí lórí ìbàjẹ́ ẹ̀mí kúkúrú tó yẹ pé ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ó kú lórí òdodo lẹ́ni tí ó ń ṣiṣẹ́ àlìjẹ́ náà ó lóore jẹ́ tẹ́mi rẹ̀ gùn lọ́tọ́ padà ṣiṣẹ́ iná kú láti bọ̀tán rẹ̀ ọ̀dá lọ kìí ṣe àtibọ̀tán dáa onígbé lágbájá lówó ẹ̀mí rẹ̀ wá gùn oríṣe olókìkí oníyì ọwá kú lérí kèfè rí ó kú lórí nǹkan tọ́lọ́wọ́ bọ̀ yọnú sí kò láti wọ̀sán dáadáa kódà tí èèyàn bá kú kékeré kò níyàwó lélé pé ó bímọ kò lówó lélé pé ó kọ́lé yọra mọ́tò ọwá kú lórí ìgbàgbọ́ wallahi mata ala al-khayr ó kú lórí òdodo ó dẹ̀ ní húsùnà hàkìmà àti bọ̀tẹ́ dáadáa húsùnà hàkìmà ó láti bọ̀tẹ́ dáadáa ní tó hàn sáwọ̀ ẹ̀dá nìyẹn. náà nínú níjọ́ a fi ṣẹ̀rí rẹ̀ òun náà ni hadithu orùwà bùnú zubẹ́rẹ̀ ó lóun béèrè sàásù na amr bùnà áàpù

ànábì dẹ̀ ń kírun lọ́wọ́ fàkànlẹ́kọ̀ọ́hù kọ́nùkọ́ ìṣẹ̀dídà ó dé gan ó fi fún ànábì lọ́rùn gan fàákùbàlà Abubakar bàbá kì í fi yọ sí nìyẹn hátà àkàdà àdìmọ̀ kiri wàdà sáàhù ànínàbí sallallahu alaihi wasallam ó gbà mú léjìká ó wá ti kó fún ànábì Muhammad sallallahu alaihi wasallam kí làwọn èyí ò ní ọlọ́ọ̀bà lásán àtàlára ti sọ kalẹ̀ sínú ṣọ́tù dáàfin ọlọ́run wá ọlọ́run sọ lọ́rọ̀ ní ìta àbùbá kìrìsì bí tó sọ fún kókóbà gbóná àbímọ̀ wáyé àtàkùlù na rọ́jìlẹ̀ ni a ń yàkú àlọ́ pípẹ́ bẹ́ẹ̀ fẹ́ nìkan ni tí ń sọ wípé olúwa mi ni àlọ́ olùtọ́jú oníṣàlìsì kí fún wa oníṣèjẹ̀mú fún wa tí pípé lọ síbi ìjọkan ṣoṣo ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tí pípé lọ síbi ìfún ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala níwọ̀ rẹ̀ ìjìnà síbàjẹ́ ataqtuluna rajulan an yaqula rabbi Allah ṣẹ́fẹ́ pẹ̀lú tí ń pípé lọ síbi dáadáa ni. ntí Abubakar Siddiq tó wí fún fọ́kúbà nìyẹn nígbà tí kàyọ níbi báyìí o ní pé ẹwu nǹkan tà níbi kò gbogbo ìgbà yìí nìyí àníbà Muhammad sallallahu alaihi wasallam ó sì sùúrù ó dẹ̀ fún àwọn sọ̀hábà tí wọ́n ẹ̀ sáǹpù wá sínú kíra yìí insha Allah ta'ala amaka ó tó bí mẹ́ta lábẹ́ àkọlé tàtùmàmúwa níbi tí àníbi ti ń fáwọn sọ̀hábà tí wọ́n fara ní tó ti fún ọ ní ṣòro àyíká nígbà Muhammad sallallahu alaihi wasallam tí ẹ ti fi ròyìn kí ròyìn ìròyìn ẹ̀ gbà ó ti yá wèrè wèrè nù ẹ́ tí ó dẹ̀ fún wọn létí pẹ̀lú ọ̀rọ̀ gidi tó sọ ẹni tó lóun ṣe rúkẹ́ àfún bèèmọ́ ọ̀padà gbà èyí ń bọ̀ wá ó jẹ́ ọwọ́ ẹni kọ̀ọ̀kan wa náà ìṣe sùúrù lórí ìta àgbédání ẹlòmíì kò ní ṣe sùúrù lórí pé a ó ń ṣe pèpè àmọ́ pèpè tó ń ṣe yìí àwọn èèyàn ò tí gbà á kò ní ṣe sùúrù bí ìjẹ nípa èyí wọn gbọ́dọ̀ wáyé bí ìṣépele wọn èyí wọn gbọ́dọ̀ wáyé bí ìgbé kalẹ̀ láwọn ọ̀nà tó jọ pé wọ́n rò pé ń bá wọn jagun ni àwọn kan ojú sùúrù ni wọ́n fi kóra wọn jọ pé nínú al-hukma illa lillah àwọn èèyàn jù lọ́wọ́ ara wọn tí ẹ bá ka ìtàn nígbà Muhammad sallallahu alaihi wa sallam èyí oníṣìṣe tó bá lò ìgbà tó wọn ànẹ́bí ò sí kèkú dà ànẹ́bí ọ̀hà Muhammad sọlá sọlá ó sì sùúrù pẹ̀lú àwọn kèfèrí nǹkan tí wọ́n ti ń lo ànẹ́bí yìí tí wọ́n tún gbà tí kí ń ṣèjọba ní Nàìjíríà ní ó lè dogun àmọ́ kò jà ní mẹ́ta ó sì sùúrù ni bẹ́ẹ̀ láti lò ní individual ọlọ́dọdá ẹnì kọ̀ọ̀kan wa bí dáwà bá ṣe rí lágbègbè rẹ nínú ẹbí ẹ ló ṣe bá a bá a lọ àyè ibi tó jẹ kó ṣe sùúrù mọ́lẹ̀ ṣe sùúrù mẹ́ níbi tí ó jẹ kó ṣe sùúrù fẹ̀kọ́ yanjú ẹ̀ o ò ní kú lórí òdodo àmọ́ wà lu ẹ̀kọ́ pẹ̀lú wọn tó bá lu ẹ̀kọ́ pẹ̀lú wọn ọ̀tọ̀ nìkan tí wọ́n máa pè é bẹ́ẹ̀ ni a tún ṣe sùúrù láwùjọ àwọn orí fáwùjọ àwọn tí islam wọ́n tẹ̀síwájú láwùjọ a ní sọ́dúngùn a lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn èèyàn yìí wọ́kọ́ lọ dá wọn ó lè tú wọn pé ní tí wọ́n gbọ́dọ̀ ṣe ni náà a lo ẹ̀kọ́ títí tó wọ́n wọ́n fi tèkúdà níjọba ní ká má ṣèjọsìn má a sì gbéṣẹ́ lórí pé a ṣèjọsìn yìí o ibẹ̀ yẹn kì í ṣe sùúrù láṣe ẹ̀kọ́ láwa ló mẹ́ ayé sùúrù la wà sùúrù náà láṣe àmọ́ kò ní àní bá a débi pétọ̀ àní ṣèjọsìn lọ́rọ̀ dandan ni àní ṣèjọsìn láwùjọ ni a ṣe tó bá ti á ti pé ẹ̀ wá ní ṣe àwa náà wá ní yọ yọ gbóngbó àní lọ yọ idà àní lọ yọ bán. bó ti rẹ̀ pé alùsùnù níbọn ní tàwátà ń bẹ ní southwest ní nigeria yìí ń sọ kí ni bá ṣe ń ka máa tọ́ jùlọ ṣe ń ka mọ́ kankan lọ́nà àwọn tó bá máa tẹ̀lé nìkan kan ọ̀ràn rán rẹ̀ ni súnà fún kí sí àwọn ló gbé yẹn fún ó kọ tí ilé ṣe tí wọ́n tí wọ́n gbé lù wọ́n lára boko haram irú ìyẹn ní ìfi eré burúkú táyín ni torí pé irọ́ tí ò lábúlà ni àdáparọ́ gbókè fẹ́ẹ̀dì sọba ilẹ̀ ìjíká náà sọba yìí àwáwí láti lè fi gbé ọ̀rọ̀ lẹ́sẹ̀ àwọn èèyàn tá ń bá yọ̀gọ̀ wọ́n sì wádìí bẹ́ẹ̀ ni gọ́ọ̀mẹ́ntì gan ma àwọn tó kó sínú ẹ̀ gbogbo eléyìí ọ̀la ike dáwà bẹ̀rẹ̀ ẹ̀tara láti gbọ́n pé àwọn èèyàn kú òdíbi òdodo òun ní bí àwọn èèyàn pa oríṣiríṣi rọ́ wọ́n múlẹ̀ ní ilẹ̀ wúlé súnà gbé wá kò sílẹ̀ kan tí wọ́n fẹ́ mú ní kọ̀rọ̀ àbí wọ́n fẹ́ múlẹ̀ ní gbangba fún kíni tí wọ́n fi súnà òdodo yìí bá ní òkùnkùn pèsè gbogbo irọ́ ilé àmọ́ alhamdulillah yóò fi máa clear sí ni pé àwọn kan ń bẹ o tí wọ́n ń parọ́ mọ́ àwọn tí wọ́n ń gbòdòdó dání àwọn tí wọ́n dẹ̀ ń ṣe léyìí orí wọ́n fi ń ṣe fún ahàlùsùnà ìjẹ́bí sórí fàálùsùnà ní pé àwọn kan bẹ tí wọ́n wú tẹ̀lé wọn lẹ́yìn lẹ́yìn nígbà tọ́rọ̀ bá wáyé tọ́rọ̀ bá fẹ́ ṣamọ̀nà wọn òun náà ǹjẹ́ àkóbá tuntun bíi nẹ́bà yín fàtàbàjánu yóò bá fẹ́ ṣe tàbájúnù yóò bá lọ bá a pé àfa àparọ́ níbi pọ́ìntì alákọ̀ọ́kọ́ àfa àparọ́ níbi pọ́ìntì ẹlẹ́kẹ̀jì àfa àparọ́ níbi pọ́ìntì ẹlẹ́kẹta àfa yìí ọmọ kiri lọ́dọ̀ rẹ̀ lópin ìgbà tó bá jẹ́ni tí ń wó dodo bẹ́ẹ̀ lè dodo ọmọ tóbi sí lẹ́mi rẹ̀ àwọn tí wọ́n ń parọ́ mọ́ ìyọ́mọ̀ dìyàn rí àfọ́mọdé ni ẹ̀ṣẹ́ arọ gbogbo àwọn tí wọ́n ń fi rán ṣe dáwà yìí ó dẹ̀ káwùjọ ntáwọn kan dẹ̀ ń wá nìyẹn torí pé wọ́n ti sọ wọ́n di fíìmù wọ́n ti sọ wọ́n di comedians àbẹ̀lọ́ba lásùmọ́ta ọlọ́ba àtàmọ̀nà wọn gbogbo ajáde gbódòdó dání náà kọlọ́ba kọjọ kó bá wa ṣe àlékún ìdúróṣinṣinṣin lódòdó kọlọ́ba kọjọ kó ṣe fún wa kọlọ́ba lásùmọ́ta kọ́mọ yẹ ṣe wa fún dòdòdó láìláì àkúlẹ̀kọ́lẹ̀ hàgà sáfúrẹ́ wàlẹ̀